ọlọ́run àti àánú rẹ̀ kan bá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé àtàwọn sàhábì ànábì àti gbogbo ẹtí máa ń tẹ̀lé súnà ànábì náà tí ó ti di jọ àìkèyàn àtúbà mẹ́ta àkàwà náà kún lọ́wọ́ àmì. gẹ́gẹ́ bí ìgbésí ayé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam kí à ń kà láti gbogbo ọjọ́ ẹ̀kọ́ fún wa gẹ́gẹ́ bí ọjọ́ àti ìwé àkíyèsí wa ní Al-Qur'an Al-Karim laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àpẹẹrẹ tó dáa jù òun láàrin níbi iṣẹ́ ayé anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ọlọmọsá yìí gbogbo ní àbáwọn kéèyàn ọlọmọdé wúlò fún wa òkàdé. استقراره عليه الصلاة والسلام بالمدينة ké fúnra wa débi bá nàbì ti wọ ìlú Madina bí wọ́n ti gbà á lálejò ilé ìta lọ́kọ́ dé sí ìwọlé tí ń gba àwọn èèyàn ní àlejò eléyìí tí afẹ́ mẹ́nu lónìí òun ni bó la nàbì ti wá jókòó sí ìlú Madina gan tó kú òní onírìn àjò. فأقام رسول الله صلى الله عليه وسلم بقباء أياما gẹ́gẹ́ bá ti ṣàlàyé fúnra wa níjẹ̀jọ́ kò bá ní ọ̀nà àbáwọlé Madina ẹ̀yìn bá ń bọ̀ láti Maka ìdílé ìlọ́fà ló fi ṣe pé ìbẹ̀rẹ̀ ànábì kọ́ gúnlẹ̀ sí sallallahu alaihi wasallam kọ́dà wọn ní ọjọ́ tá ànábì ló ń bẹ́ẹ̀ arba'ata ashara yawma náà ọjọ́ mẹ́yìnlá tí ń ṣe ọ̀sẹ̀ méjì òun ni ànábì wà ní Kùbá wà á sàtà mọ́sídìdà Kùbá láàrin ọjọ́ mẹ́yìnlá yìí òun ni ànábì fi ìpìlẹ̀ mọ́sálásí Kùbá ní òfin lélẹ̀ lẹ́yìn tí ń túmọ̀ pé ní mọ́sálásí Kùbá òun ni àwọn onímọ̀ tí wọ́n ń kọ́ tàn ìgbésí ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam bí fàǹfà máa wà lórí pé mọ́sálásí wò lànàbì kọ́kọ́kọ́ sallallahu alaihi wasallam mọ́sálásí rẹ̀ tó gbajúmọ̀ lórí pé alimasidu anabawi àbí masidu kìbá tariqatul jam' bayna riwayat òun ni alimami lókè lórí ṣèlú asasa masjida kuba anabi lé foundation masalasi kuba ní kọ̀kọ́ tán láàrin ọjọ́ mẹ́rìnlá kò lè kọ́ odidi kíni masalasi àmọ́ tá a fa kọ́fí ìpìlẹ̀ masalasi lélẹ̀ ní madina wà masjidu kuba kótó wa nípa anabi wa lọ inú ìgboro madina tó fi wá kọ́ masalasi rẹ̀ sallallahu alaihi wasallam. ثم رغب بأمر الله تعالى فأدركته الجمعة في بني سالم بن عوف لن يجمع لا النبي لن يقبل النبي سيكي إلى مسلاسي قبل النبي وعبرا بأمر الله تعالى pẹ̀lú àṣẹ olúwa tó pa المدينة láti فأدركته الجمعة في بني سالم بن عوف àdúgbò àwọn banu salim ibn awf nínú àwọn àdúgbò tí ń bẹ nílùú ìdínà ìbẹ̀ńbẹ̀ lónìí náà ibẹ̀ ni júmọ̀dé bá ànábi sallallahu alaihi wasallam ànábi gbéra ní kùbá bẹ́ẹ̀ bá wo dísáǹsì tí ń bẹ láàrin kùbá àti àyè àwọn banu salim ìrìn pátákìnrà rẹ̀ àyà ọgbà ṣẹ́jú àbí kò lè díẹ̀ ṣé ń fi hàn pé ní ìtumọ̀ eléyìí ni pé jọ jimá náà lànàbí kó kú wa ìjọ jimá náà ni ànàbí àmọ́ ó kú òkú tó di pásítọ̀ jimá tó níbo ni jimá ti bá ànàbí ọ̀nà masiru ọ̀nà àdúgbò àwọn Banu Salim ibn Auf fasọ̀láha fil masjid alladhi. في بطن وادي رانونا àyè ibi tá ànábì dé ńjọ náà sọjẹ bí wáàdí di valley wọn gbẹ ní wáàdí ràánù náà ibẹ̀ là ànábì ti ṣe kíni ibẹ̀ là ànábì ti kẹwọn. níbí bí èèyàn bá farabalẹ̀ ó ṣeé ṣe ká sì gbọ́ mi ọ̀wá yé ń bì í mọ́sálásí wò lálẹ́ ànábì kọ́kọ́ mọ́sálásí rẹ̀ náà mọ́sálásí màdínà náà làwọn ẹ̀rọ kọ́kọ́ àmẹ́wò lọ́kọ́ fi foundation rẹ̀ lélẹ̀ níbi ìwọ́n alẹ́ ànábì kírun jímọ̀ ní kíni pẹ̀lú mọ́sálásí lẹ́bí ìbáfínì wá rí ranu náà ní mọ́sálásí ti ń bẹ ní valley ranu náà àjẹkẹ́ mọ́sálásí ń bẹ ń bẹ ń gbà wọn lọ́wọ́ àlè bẹ́ẹ̀ kọ́ ìtumọ̀ tí alimọ́bẹ̀mẹ́ gẹ̀dẹ́ rẹ̀ ní ni pé lónìí tóun ń kọ ìtànkálẹ̀ yìí ààyè ibi tá nàbì ti kírun níbi tẹ́ ti rí mọ́sálásí tó wà ní kíni wàá rí ràánúdà níjọ́ tá nàbì lọ kí jẹ́ máa ń bẹ́ kò sí mọ́sálásí ń bẹ̀ o sallallahu alayhi anabi gbéra ńlọ àsìkò jimá tó a ẹ̀yà kẹrùn-ún bíi wọ́n ti dúró wọ́n kẹrùn bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tá ànábì kírun tán tá ànábì lọ tó ti lọ gbòòrò màdínà jẹ lẹ́yìn lẹ́yìn ìrònú tó wá pé àbí tá ànábì ti kọ́kọ́ kí jùmọ̀ ẹja tẹ́kínní ẹja kọ́ mọ́sálásí síbẹ̀ kọ́dà dòní mọ́sálásí ń kò sókọ̀ míì tí ọ̀fíṣíálì tí wọ́n ń pè dòní lu mọ́sídìdì ìjùmọ̀ mọ́sídìdì àjùmọ̀ òun náà wọ́n ń pè mọ́sálásí ń dòní ìtumọ̀ ẹni pé ààyè ibi tá a nẹ́bi ti àkọ́kọ́ jímọ̀ nígbà tó pé màyínà pọ̀sí tí àlàyé tí mẹ́mẹ́ ẹni pé mọ́sálásí ò sí ń bẹ̀ nígbà tá a nẹ́bi ṣe kí ni tó kí ọ̀hún bẹ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ sílẹ̀. wọ́rọ́ bíbá ilé yìí àlù tí kà dá àyàn zina alẹ́ yìí فقال دعوها فإنها مأجورة àwọn ibi tá nàbì dé sí yìí tá nàbì dé tó kírun yìí sallallahu alaihi wasallam fún kálukú ọ̀fẹ́ ká nàbì ọ̀nà yá ọ̀dọ̀ tèmi ní kẹ́ ẹ dé sí ọ̀dọ̀ tèmi ní kẹ́ ẹ dé sí. eléyìí nínú àṣà dáadáa tó ti fẹ́ máa parẹ́ yìí ká gba ẹ̀yọ́ náà lálejò ẹnìkan wá ṣe dáwà lù wá ẹnìkan wá ṣe wá sí nínú tí àwa náà gbajúmọ̀ ni pé àwọn èèyàn máa di jà wípé ọ̀dọ̀ tèmi ni kí wọ́n dé sí o àálọ̀ rẹ́ǹtì òtẹ́ẹ̀lì fún yín ló àkótẹ́ẹ̀lì ọ̀dà bí bá ìkótẹ́ẹ̀lì tí wọ́n ń ṣe tọ́da ń bẹ̀ àmọ́ àwọn nǹkan kan ń bẹ tó ipá ń fà ní ìhó ẹni àgbàlá lè lò tí yóò sùn yóò bá wa kí a àjọ jẹun yóò rí wa bá a ti ń jẹun yóò rí wa bá a ti ń ṣe àásàǹfààní púpọ̀ ju ká pé ẹgbẹ́ wọn lọ hòtẹ́ẹ̀lì bàbá ti láàárọ̀ láwà gbé e níbẹ̀ torí náà bàbá lè dárú àṣàbá ìpadà ọ̀dà níjọ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ará màdínà náà ni wọ́n ń pé á ọ̀dọ̀ tèmi ni ẹ dé sí ọ̀dọ̀ tèmi ni kí ẹ dé sí èsì tá àmì wa kọjọ náà sọlọ lọrọ àyọsẹlẹ gbẹgbẹ dàrúhà fa innaha ma'mura ànábì ni ẹ fi rànkúnmí tó ń gún ẹ fi ilẹ̀ o fa innaha ma'mura ẹ̀yìn apaláṣẹ lòun náà tálọ́ paláṣẹ ọ̀nà ìyẹn ni pé bọ́lọ̀ ti pè mí láṣẹ tó ń pè níbi amúrèláì níbi tí mo dé yìí pẹ̀lú àṣẹ ọlọ́run níbo ní tún lọ pẹ̀lú àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ràkúnmí mi yìí fa ìlà ha máa mú ọ̀tún ànábì ni wọ́n fi lẹ̀ o. falamtazal na kọ́tuhu sa ìrọ̀tàn bíi látàmúgbò dídárì mẹ́ndúrin ansọ́r ìlà rọ́bìgbò àléyìn fi nùzúlì àléyìn. ànábì ń kó ràkúnmí rẹ̀ lọ kò sílé kan tí ràkúnmí yọ wá gbé ànábì kọjá bẹ̀ àfi káwọn ará lè lò ó jáde pé ẹ̀sọ́kalẹ̀ yẹn àyìn náà bíi náà dáa. àmọ́ nkùnmí ò tó ànábì sì ní kí wọ́n fi ilé kẹ́nìkan kọ́ ọmọ fà fà iná ha máa ń wọ̀rà tó olùwà ẹ̀yìn apaláṣẹ lòun náà ìyẹn ní kíbi ọlọ́run bá ti bí ó dúró ìbẹ̀ ni ki ó fi ile kenikan ko omo fa fa ina ha maa n tó olùwà to oluwa eyin apalase loun naa iyen ni kibi olorun ba ti dúró. sa فلم تزل ناقته سائرة به لا تمر بدار من دور الأنصار إلا رجل إليه fà النزول عليهم فيقول دعوها فإنها مأمورة فلما جاءت موضع مسجده اليوم باركت àkúnmí wa ń lọ ń lọ àkọ́kọ́ pé ọkọ̀ wa kúnlẹ̀ bí àkúnmí tí máa kúnlẹ̀ yìí nígbà tó débi ọ̀kan kan bíi tí mọ́sálásí ànábì wà lónìí sallallahu alaihi wasallam ibẹ̀ ni àkúnmí ti kọ́kọ́ kúnlẹ̀ ẹjẹ bí ọ̀rọ̀ tá ànábì sọ pé sallallahu alaihi wasallam ta'uha fa innaha ma'muratun wọlọm yẹnzọl anha anabi ọsọ kalẹ̀ tòun ti gbéra nkún mi ti kúnlẹ̀ nbẹ náà hata nahabo títí ra nkún mi fi tó dìde padà wasaara kọlíla nkún mi tó wà ń tiwájú díẹ̀ tó malitabata fúnra ra nkún mi náà lọ́wọ́ awọ tó lówó sí wọ́rọ́ jà ọwọ́ atọ́nu nígbà tó yẹn rìn lọ báyìí ó ti àtìmọ̀kò ti kúnlẹ̀ ń bí àjẹ́ pé ibi tí ó jẹ́ pìlẹ̀ mọ́ṣáláṣí àgbẹ̀bí sallallahu alaihi wasallam. ọwọ́ àdìgbé ìrìn lọ ìrìn lọ ó débi tọ́lọ̀ ń fẹ́ kó dé dúró kó ṣe kíni ó yí padà. bàbára kẹ́tì mawdi'iha al-awwal ọwọ́ àpadà síbi tó ti kọ́kọ́ kúnlẹ̀ lákọ̀ọ́kọ́ tẹ̀wọ̀kẹ́ bí ìgbà tí ó ra nǹkan mímú sọ fún wa pé ibi tí ó ti bẹ̀rẹ̀ ibi tọ́lọ̀ ní kó ti àti àti tí ó ti parí sí ìtumọ̀ ọ̀rọ̀ anẹ́bí náà anẹ́bí yìí ló gbé dàrúwà فإنها مأمورة فنزل عنها صلى الله عليه وسلم nígbà yìí lànàbí tó wá sọ̀kalẹ̀ wò lórí rankomina wàdáàlì kàfi dáàrí bani alàjàrò àdúgbò bíi ànàbí dé òun ni àdúgbò àbílẹ̀ ilé àwọn àgbànú alàjàrò. حمل أبو أيوب رضي الله عنه رحل رسول الله صلى الله عليه وسلم إلى منزله أرانتاوينا منه níjọ́ yìí ilẹ̀ lásán ni ìbíjọ́ra nǹkan kúnlẹ̀ sí àti bí ó rìn lọ àti bí ó padà kò sí ilé ń bẹ̀. àbúwà yóò là ń sọ lọ́tàrí wa lọ gbé ẹ̀wù ànábì ọ̀rọ̀ àlùhùn lẹ́wù lẹ́yìn agbẹ́rin àjò ìlà màzìlì ó gbé lọ́gbọ́n ó gbé lọ ilé rẹ̀ ṣẹ́fẹ́ ń túmọ̀ pé ọ̀dọ̀ Abu Ayyub al-Ansari ọ̀dọ̀ ẹ̀ làǹdàbí sùn sallallahu alayhi wa sallam. واشترى رسول الله صلى الله عليه وسلم موضع المسجد ànábì wa béèrè pé ilẹ̀ ibi tí ràǹkómi kúnlẹ̀ sí tó rìn lọ tó rìn bọ̀ yìí da'uha fa innaha ma'mura ibi ọlọ́run pa aláṣẹ pé kó fi sàálà àti mọ́sálásí àti ilé tàǹdẹ́bí òde sí sọ̀dọ̀tọ̀ àrùsọ̀dọ̀tọ̀ ẹ wá wo ẹ̀kọ́ ńláńlá ànábì ọ̀wá pé níbo ti jẹ́ bẹ́ẹ̀ báwọn náà ọ̀yá ẹ máa mú dídí àwa ẹ máa gbẹ ànábì láwọn wo ló ní sọ̀dọ̀tọ̀ àwọn àrùsọ̀dọ̀tọ̀ kọ́dà ìṣàrà ànábì béèrè pé lónìí wọ́n tà gbogbo nǹkan ní olúwo fi ẹ̀tọ́ ọmọnìyàn sí ntọ́ba jẹ́tọ̀ ọ̀tẹ̀yàn bẹ́ẹ̀ ọba yọ̀ǹda ntọ́jẹ́tọ̀ rẹ̀ tó dówó rẹ̀ àìgbàtú láti kọ́dà bá bẹ́ẹ̀ fi ṣẹ́jẹ́ ni kọ́dà bá bẹ́ẹ̀ fi kọ́ mọ́sálásí ẹ̀kọ́ tà lẹ́bi kọ́ wa lọ. àìbú yẹn pé a nígbà wà ń talẹ̀ ní mọ́sálásí ọba ló wọ́n ta àwọn tí wọ́n nílẹ̀ ibi tí wọ́n kọ́ mọ́sálásí àlẹ́bi sí kí ni wọ́n ṣe wọ́n ta bá àlẹ́bi ni sọ̀dọ̀ bá wà lọ. a ṣe wá àti fún wọn ní pẹ́kọ́ ẹ̀yin náà gba aládá o bẹ́ẹ̀ bá lè fi ilẹ̀ yín lẹ̀ àmọ́ àgbọ̀dọ̀ máa ṣe bí ìgbà tí àjẹ́ ní ń pa ṣẹ̀rí àtìlámù òun bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀kọ́ yìí látara ìgbésí ayé àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam واشترى رسول الله صلى الله عليه وسلم موضع المسجد أي بيجي مثلا النبي ولوني النبي wàkàdà mọ́rùbádán lìyẹ̀tì lẹ́yìn kọ́dà àwọn tó ní ọmọ òrukàn ni wọ́n àwọn ọmọ òrukàn méjì kan mọ́rùbádù wọn bí táwọn ti máa lọ sá làbídùn kọ́ba àgbẹ̀ kó tó dìgbà tí wọ́n tà àwọn máa sá làbídùn bẹ́ẹ̀ ni àṣìṣe kọ́mọ́sálásí síbẹ̀ á di ọ̀nà ìjẹ́ tí wọ́n kọ́ bí wọ́n bá lágbára àti sílẹ̀ táwọn náà máa táwọn fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run fàbí ha wọ́n ní àmọ́ anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé sallallahu alaihi wasallam gbogbo ńtọ́ bá jẹ́ ẹ̀tọ́ èèyàn lówó rẹ̀ àìsípá gbà lọ́wọ́ rẹ̀ àìsíkíni àìsípá gbà kọ́dà bá fẹ́ lò fún ọlọ́run. فهو مسجده وبناه مسجدا إذا النبي واقع مسلاسي وهو مسجده الآن وناس لمسلاسي تامنين masalasi alẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam eh, tó fi di òní. àlànà tí alimami Ibn Kathir wí sẹ́mu kékeré ṣe ọ̀rọ̀ ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn alimami Ibn Kathir eh, ní àárín ọdún sẹ́ńtúrì keje sí kẹjọ lẹ́yìn hijira alẹ́gbà muhammad sallam wọn ni alimami Ibn Kathir gbáyé lẹ́yìn tó di sẹ́ńtúrì mélòó lónìí ó ti lé ní mẹ́rìnlá àti pé sẹ́ńtúrì méje ní ìdíkún ó ti gun ìgbà tí alimami ní kẹbíyìí pé àlànà tí ń fi hàn pé ní kèé ṣe bí mọ́sálásí ti rí ní dọ̀hún òun ló rí lónìí o mọ́sálásí ànábì òtó bó ti wà lónìí o sallallahu alayhi wa sallam ibi tá à ń pè ní mọ́sálásí ànábì sallallahu alaihi lónìí. Eh, ẹni tí ọba ti lọ àbẹ́ni tí ò tí ì lọ náà tó ti wò lórí sátáláìtì yìí eh, yóò tó gbogbo ẹ́stéèjì yìí àbí yẹ yóò tó gbogbo nǹkan pè ní kúlẹ̀ndé ẹ́stéèjì àti àti phase one àti two àti three rẹ̀ pọ̀lójú ayé ànábi sọ̀rọ̀ sọ́nà kò tó bá ń rárá o kò tó bá ń rárá ntí ẹ ti mọ̀ ní pé wọ́n ń pe mọ́sálásí kan ní masjidul al-ghamama masjidu al-ghamama kò jìnnà púpọ̀ jù sí náà sí mọ́sálásí ànábi sallallahu alaihi ni wọ́n ti máa lọ kí ibi lọ́jọ́ ayé ànábi sallallahu alaihi wasallam ọ̀bí yẹn bá ti jáde kó mọ́sálásí ànábi dání sí ní kọ́lá kò ní rìn púpọ̀ tí ó fi dé masjidu al-ghamama yìí inú àwọn tí wọ́n ń kọta ń pa dìvẹlọpmẹǹtì mọ́sálásí ànábi láti gbàdégbà sallallahu alaihi àwọn ń fi rìn lẹ pé ní ibi tí mọ́sálásí yẹn kọ́bà lónìí gbogbo tí ń jẹ́ mọ̀dínà nù lójú ayé ànábi ẹni pé gbogbo residential area ni wọ́n padà extend di mọ́sálásí dé lónìí mọ́sálásí àti kíni àtàwọn gbangba rẹ̀ tí yẹn kí wọ́n bẹ̀ lónìí wọ́n ní gbogbo ìlú tí ń jẹ́ ìlú mọ̀dínà níjọ́ lójú ayé ànábi sọ̀rọ̀ sọ́lá òun ni mọ́sálásí ti ẹ̀ bó ti kọ́bà lónìí ibi eléyìí náà láti pàkíyèsí wa pé mo ní lójú ayé anabi sọlọ sọlọ wọn máa jáde lọ masidi tó ń pa masiru gàmá màlúù lọ kẹ́hìndì wọ́n tún wọ́n jáde má lónìí mo ní wọ́n ti ń kí nínú mọ́sálásí náà wọ́n ti ń kí àyèdè nítorí pé bàbá rí àyè ibi tó gbà wá tó fẹ́ẹ́ tí ó kó gbogbo òru jọ èyí tó dáa jù náà ní káṣí kínní kájà jù lọ mẹ bọ tí ọ̀rọ̀ bá padà di bó ti di ní Mẹdínà lónìí tí ò sí pò mí ìbò ní ọ̀fẹ́ tó ẹ ta pè ní ká lẹ gbogbo ẹ ẹsẹjì mà kò sí mọ ní ìgboro yìí sùn tó òun làwọn àlùfáà ní àkéésí pé ń bẹ nú ẹsìn pé dáadáa àbí kájáde lọ pápá ibi tí ó ti kínní ibi tí ó gba gbogbo wa òun ló fi jẹ́ pé bí wọ́n ti ń kírun mọ́sálásí ànábì ní Madina lónìí àti ìrun ibi kékeré ni àti ìrun ibi ńlá ni nínú mọ́sálásí náà wọ́n ti ń kí bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí ti Mákà náà nínú Káàbà náà wọ́n ti ń kí àti ibi kékeré àti ibi ńlá ẹ̀yìn sọ eléyìí torí pé eléyìí ń bẹ nínú táwa sọ ìjà lọ́pọ̀lọpọ̀ àwùjọ tiwa pé wọ́n ti ń kírun nínú mọ́sálásí wọ́n ti ń kírun pẹ̀lú èyí tó dáa báyìí bá wà òun ní ká ṣe kí ni ká jáde àwọn ìlú mi ń bẹ ní Saudi náà dì sí àwọn sì ń jáde lọ pàpà lọ ọ̀dà àwọn ìlú tó bá tóbi ìmọ̀ yìí tí wọ́n ń ṣe ní ìrìn àjò tó jẹ́ kápítà wọn mo mọ ti maka mo sì mọ ti Madina pé àwọn mọ́ṣáláṣí méjèèjì pẹ̀lú kù tí wọ́n ti ń kí ẹ̀yìn torí pé wọn ò lè rí bòmíì kí ó tún dàbí ìgbà tó gbáàyè ju tí ó sì ní facilities táwọn méjèèjì tí wọ́n ní torí náà báwọn náà bá rí kéésìsì tó bá rí bẹ́ẹ̀ ká má sọ yọ̀ǹde tá a tún fa fọ́ àwùjọ mùsùlùmí tá a máa wá bàdá ara ẹni tá a máa fà sáfọ ara ẹni àwọn ẹni ọlọ́run níbi tí ẹ̀sìn ti wá wọ́n ń ṣe bẹ́ẹ̀. kọ́dà nù tán wọ́n ní láti dáadáa wọn ò kírun bò lórí ní maka àti mọ́sálásí àti ní kaaba ṣe Madina wọn ti máa jáde tẹ́lẹ̀ ọ̀dún ní Maka láti ilẹ̀ náà wọn ni wọn ti máa kírun ìlú Kaaba náà àtòkí ibi táyì bá wà kámọ̀ ṣẹkẹ́ni kámọ̀ ìjàgbọ́n tí circumstances bá wà rántí kí wọ́n kí mọ́sálásí kí wọ́n má sọ di pé òǹbídì àná ìwọ̀n àti ìwọ̀n ìṣèwọ̀n bá òòjà náà. وبني لآل رسول الله صلى الله عليه وسلم حذرا إلى جانبه lẹ́yìn pé wọ́n mọ mọ́sálásí ànábì sọ̀rọ̀ sọ́là ní àyètáwì níbi tí ànábì rà lọ́wọ́ àwọn ọmọ òrukàn méjèèjì bákan náà wọ́n tún wá kọ́ àwọn yàrá tí wọ́n máa jẹ́ yàrá fáwọn ará ilé ànábì àwọn olùdará ilé ànábì ẹni pé àwọn ìyàwó ànábì àtàwọn ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wà á máa aliyu rọbì ọlọ́run àná kámá gbàgbé gbogbo gbàtà nàbì kú ní madina maka tọwá madina yìí tala nàbì fi sọ ní maka aliyu bẹ náà lè tọ́lọ̀ gbogbo bá a fẹ́ wù yìí aliyu sì wà maka fà àkọ́ọ́mà lè maka ta ọ̀rọ̀ ìtàmà àdá الرسول الله صلى الله عليه وسلم الوداعي التي كانت عنده وغير ذلك كل هذا النبي في نكال يوسف لمكة òun ni pé gẹ́gẹ́ bá a ti mọ̀ nínú ta nẹ́bí sallallahu alaihi wasallam àtẹni tí ọgbà pa nẹ́bí ọlọ́run ni àtẹni tí ń tara rẹ̀ tí ọgbà pa nẹ́bí ọlọ́run ni gbogbo wọn ni wọ́n panu pọ̀ pé ànẹ́bí èsì gbájú ẹ̀ pé ànẹ́bí lámàá náà àti mòmìnì àtẹni tí èsì mòmìnì má bá ní wọn wá bí tí wọn tọ́jú nǹkan sí ibo wọn gbé lọ wọn gbé lọ la nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ọ̀wá kò fẹ́ jẹ́ kínní kò fẹ́ ba ọkọ̀ yìí jẹ́ yá wà já àtẹ̀sẹ̀ bí èèyàn gidi ni ó di pé owó wá sá lọ torí náà káwọn náà máa fi sí ẹ bọba lọ́lọ́run rí ọ jáwọn èèyàn náà ò rí pé ọjà bá wọn o anabi sọlọ sọlọ mọ akó gbogbo nǹkan wọn kalẹ̀ ó sì ní káàlì ó kó dúró lé bẹ́ẹ̀ni báyìí bá dé tiẹ̀ ní bẹ́ẹ̀ni báyìí bá dé tiẹ̀ ní bẹ́ẹ̀ni báyìí bá dé tiẹ̀ bí wọ́n bá bá wọn nù lé ìwọ tí wọ́n ń wá kò sí tí wọ́n ṣe fún ọ àbí kí àwọn kòrẹ́ṣì ń wá àwọn tó lóde ànábì ń ta pa wọn fẹ́ pa ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n dá ànábì mà yàtọ̀ sí àléyé ọ̀rọ̀ mi ọgbà òjà àdáhàn àmẹ́lẹ̀ yìí ẹ̀wọ̀ ẹ̀kọ́ ńláńlá tí wa sọ̀rọ̀ lọ́wọ́ àléyé ọ̀sẹ̀lẹ̀ ni wọ́n láwọn àfa kan ṣe fati wá pé èèyàn lè kówó ìjọba jẹ pé owó ìjọba yìí ṣe ṣe ṣe haramu kọ̀rọ̀kọ̀rọ̀ ni o kódà owó kẹfìrí ànábì òkú yẹ sọdọ̀tọ̀ àlùsọ̀lá àbí kẹfìrí lọ́rẹ́ pààyàn síbẹ̀ náà gbogbo ẹni ọlẹ́tọ̀ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀tọ̀ àlùsọ̀lá ànábì ní ìyá bá dé ìlànà yìí ní ìyá bá dé ìlàkàtúndì gbogbo ntí ó bá jẹ́ halali fún yà haramu ọsọ nàní madam yakun halalan fahuwa haram bàbá ti lè gbé ọgbẹ ní akékeré ìṣe halali rẹ ni alhamdulilayi bí ó bá ti jẹ́ halali kò sí ń bìtún odi kini odi haramu orí náà ẹ dákun ẹ má jà ẹ gbà tí ṣètọ́ ni ó lò wá ẹ lọ àwọn ọ̀rọ̀ báyìí kọ̀dá o kọ̀dá kò sì sí ìpìlẹ̀ kan fún ìmọ̀wúlò eh, owó ìjọba owó mùsùlùmí náà dà bẹ́ẹ̀ ọjà lówó ti bẹ̀rẹ̀ yìí náà bẹ́ẹ̀ àlejò owó bẹ̀rẹ̀ yìí náà níjọ́ tá a nẹ́bi sọ̀lọ̀ sọ́lọ̀ mú kú sọ̀lọ̀ lọ́ọ̀hùn àríyí wọ sẹ́lẹ̀ wọ́n wá kan náà àwọn nǹkan tá a máa wọ́ wọ́n wá àjùmọ̀ orí inú ilé wọ́n wá ní bẹ lọ́dọ̀ Yahudi kan kí ni ń wá lọ́dọ̀ Yahudi kan là nẹ́bi náà ló fi ṣe kí ni ó fi ṣe collateral ọ́fíìsì security sọ́dọ̀ rẹ̀ torí pàǹdàbí jẹ́ ẹnikẹ́ni ọ̀jẹ̀ lówó sallallahu alayhi wa sallam ànábì olórí orílẹ̀-èdè ẹ̀ ọwọ́ ara dáwọn fámìlì rẹ̀ ọ̀jẹ̀ láwìn kò tí ì wá rówó náà san lọ́lọ́jọ́ fi dé sallallahu alayhi wa sallam ànábì ọlọ́run olórí ìlú olórí orílẹ̀ torí náà ẹ̀dá kun gbogbo àwọn ẹ̀kọ́ pọ̀ fún wa púpọ̀ gbogbo pòsíṣàn tí yẹn bá lè wọ bá rẹ̀ yọ rẹ̀ kọ̀ọ̀kan lára nẹ́bí sọ̀rọ̀ èyí rò pé nítorí pé owó ń bẹ lọ́ndà kọ̀ntró yàn kéèyàn ń dájú ọ̀tọ̀ sí ọ̀sán tí ó bí ànẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ pé òṣèlú náwó báyìí àmọ́ ànẹ́bí wa Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ òun ti bí ó ti ṣe pé gbogbo ètò owó ilé mùsùlùmí abẹ́ àkóso rẹ̀ lọ́wọ́ ànẹ́bí yẹn náà tí ọba tọ́ sí i bàbá jẹ́ ni ànábì òní máa nǹkan láwùjọ ànábì tí wọ́n á sọ fún ìyàwó bí pé tọ́ fẹlẹ́ ìsọwọ́ ọmọdàbí ìgbà tó pé yóò dìyàn níjọ́ tí ń bá rí owó mú wá fún ọ kọ́ wá ṣe kí ni kò fún mi sọ̀dọ̀ lọ àlẹ́ torí náà àlíyù ló dàbí tọ́ lébi ọ wà ní maka títí tí ó fi dá padà gbogbo àwọn wàdá irú ìyẹn ni pé bàbá ń fi pamọ́ dáńpẹ ní wàdà ìwọ ìgbà bá ń fi pamọ́ aláàjì káàna ti ń dà hu wàrà ìrọ̀lá rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ anábì sọ̀lọ́ àṣálàm àtàwọn nǹkan mìíràn fún màláhì kọ̀dọ̀ ọ̀ṣúlẹ̀ náàrí sọ̀lọ́lọ́hu àléyé wọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn eléyìí ni àléyìí náà wá bá anábì nígbòho màdínà yẹnni pé àléyìí náà ṣe hijira gẹ́gẹ́ bí gbogbo àwọn ikú náà ti ṣe hijira àmọ́ ń pẹ́ díẹ̀ lẹ́yìn kí tó fi pẹ́ lẹ́yìn olùgbẹ́jọ́ ti àjáde bẹ̀ sọ̀lọ̀ lọ́wọ́ àyẹ̀wòsọ̀lọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá àwọn iṣẹ́ báyìí àlí ànábì àmà bẹ̀ ànábì láwọn iṣẹ́ nítorí àwọn ìsọpọ̀ àkọ́kọ́ ni pé bọ́ọ̀lù àlí ìjẹta ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ bọ́ọ̀lù ọjọ́ kọ́sùn ànábì ni sọlọlọ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ní aliyu bin abi Talib àti Ànábì sallallahu alaihi wasallam. ẹ̀kejì ni pé ọkọ ọmọ Ànábì nìyẹn ni pé lédè òun ní fún un lọ lẹ́yìn ó ti ràn ọmọ rẹ̀ ńṣẹ́ náà ní ọ̀rọ̀ kí ni sọ ní Ìlọrin torí eléyìí ọ̀dọ́ra wọn táwọn ṣí àwa tó pọ̀ ni wọ́n wá sọ àlíbi nǹkan míì ó ní factors tó lè mú Ànábì máa pé ẹ bá ń gbàlí wa kọ́sìn rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ó méjì ọ̀dà anẹ́bí ni ọlọ́wà gbé dàgbà sallallahu alaihi wasallam tó irú ẹ̀ ní máa farú nǹkan báyìí kì í ṣe pé anẹ́bí wa tó kalẹ̀ pé bọ́n ọba sí máa yí lọ́kàn kò síbi anẹ́bí ti wí yẹn kọ́dà bọ́ bá gbé gbogbo àwọn ìṣàrà tá anẹ́bí fi kalẹ̀ ṣe ń tọ́ka ni pé Abubakar lọ́kàn ara yìí tó kílíà ni pé ń gbọ́ ọ̀rẹ́ anẹ́bí láàrin ọlọ́jọ́ yìí mọ̀rú àgbàlagbàkiri ẹ̀yìn bá bu bákìrì ẹni kọ́ wá kírun fáwọn èèyàn bẹ́ẹ̀ yọba tó gbé òun lọ́kàn kọ́ fẹ́ kò sí ní tó jù báwọn lọ torí pé ìmáàmà ni kéèyàn ṣáájú kírun kéèyàn ṣáájú ìlú náà kí ni ìmáàmà lòun náà àwọn àlùfáà ní ìmáàmà tó ń sógọ́ wà ìmáàmà tó ń ọ̀gbùnà bàbá tiẹ̀ wá bàbá wá ń jiyàn pé ta ni ìmáàmà ọ̀gbùnmá kan á bẹ̀rẹ̀ pé ta ni ó fi ṣe ìmáàmà sugurọ lójú ayé rẹ bá nàbí ọba lè kẹwọn àni wọn pè é wọn pè é Abubakar Siddiq kọrọbì ọba ọba àti Abubakar Siddiq àti Ali ibn Abi Talib àti gbogbo àwọn sọhábì anabu Muhammad sallallahu alaihi wasallam àtàlù wà ní wọn o ẹnìkan gbọ́dọ̀ fẹ́ nu ẹ̀tẹ́ ẹnu àbùkù bákan kan náà sọhábì anabu Muhammad sallallahu alaihi wasallam at the same time ẹnìkan ò sì gbọ́dọ̀ ṣàṣejù nípa ẹnìkan nù wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ò sì gbọ́dọ̀ ṣàṣejù nípa ẹnìkan nù wọn gbogbo ẹ̀ làwọn èèyàn kó sí kọ́lọ̀kọ́lọ̀ wá bẹ̀ ẹ̀ àlejò bí náà àbí tọ́ níbi táwọn kan pọ́n pọ́n pọ́n jáfẹ́ sọ́dọ̀ lọ́rùn yìí àwọn kan bẹ tó pé pé làwọn máa ṣe fún àlè hmm? àwọn ni pè ní àdínà ọ̀sìbà gẹ́gẹ́ báwọn ṣíà náà ṣe gbé àyè wọ́n sì sọ̀rọ̀ àwọn dọ̀tà gbogbo àwọn tó kù jùmọ̀rú àwọn sọ̀hábẹ́ àmì ìtọ́ jẹ́ ọ̀la fún yàn òun kí àwọn gbà tó gbogbo àwọn sọ̀hábẹ́ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam aṣáájú wa ni wọ́n ọ̀gá wa ni wọ́n àwòkọ́ṣe wa ni wọ́n ẹni ìkẹ́ ni wọ́n rọ̀bì ọ̀lọ́ọ̀hù ta'ala ànihàn. هذا والله أعلم صلى الله على نبينا محمد to mo rò pé bẹ̀rẹ̀ náà òkè à oṣù gbẹgbẹ ẹni pé ẹni tó ra sọ àbẹ́ tó gbin iṣu ẹni tó gbin iṣu ǹjẹ́ yọ lè dàka rẹ̀ bí àdúgbò ní yọ èsì ní pé náà yọ yọ yọ yọ kí ni yọ yọ dàka iṣu nìkan kọ́ gbogbo àwọn ntí à ń bá ń gbìn tí ọjẹ oúnjẹ alẹ́ ti yá àtò wọlé ti ha ọ tó sì ṣe kó pamọ́ bí màmú bá ní kìkì gbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà náà sì fara bẹ́ẹ̀ kì í gbogbo nǹkan ọ̀gbìn náà là á yọ zàká rẹ o lápẹjù ẹ nísìnyí ẹ ẹ kí ni a ẹ ẹ bíi mángòrò lápẹ̀lú oníṣẹ̀yìn kì í sọ wípé kò sì ṣeé ṣe kíni kò ṣeé kó pamọ́ yọ bàjẹ́ alimami maliku ní alẹ́kùtìyàtú wọlé ìdìfà alẹ́kùtìyàtú wa alẹ́kùtìyà alimami ṣáfì yìí àwọn wà sáà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tíza kọ́ wọ̀ lọ́dọ̀ tí wọ́n pọ̀ torókòtò làwọn pè wọ́n ní àtọ̀ ẹ̀dá gbogbo ń ti jẹ́ oúnjẹ oúnjẹ eh, oúnjẹ eh, yorùbá tá a fi ń tu àlùkùtù kí ni yorùbá ó pè oúnjẹ àkùrámù náà ń kọ́ but nínú technical minute nínú sẹ̀ríà oúnjẹ yàtọ̀ fún oúnjẹ eh, kùtù ni oúnjẹ àjẹyó àlèpé bẹ́ẹ̀ pé a ti ń pè a sílẹ̀ jẹ́ lónìí àwọn kí ni òní pé mo jẹ jẹ mọ́ngòrò náà ni àmọ́ mọ́ngòrò náà kí ni oúnjẹ náà ni oúnjẹ bá ti ń jẹ tí ń wọ ẹnu tí èèyàn ti ń gbàgbọ́ lọ́dọ̀ àlùmọ́mù ṣáàfin kọ́dà gbogbo tó bá jẹ́ kíni tó bá jẹ́ oúnjẹ lẹ́yìn ọkọ̀ àkàṣe kíni àwọ̀ gbogbo ọ̀nà àti lọ́dọ̀ ṣáàfin ni àti lọ́dọ̀ máàlìkì ni àti lọ́dọ̀ ahmed àtàbọ̀ hanifa iṣu ṣàkàṣe kíni àkàwọ̀ ẹnu tẹ̀yàn ọ̀yọ̀ ṣàkà rẹ̀ bí àgbàdo iṣu bí ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn abẹ́rẹ́ ni zaka máa àṣìgbọ́ ni kí wọ́n sọ pé ẹ̀ẹ̀kan lọ́dún zaka oko iṣẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́wàá ó sì lè jẹ́ ẹ̀mẹ́wàá lọ́dún kan bó mo wí ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́wàá ó sì lè jẹ́ ẹ̀mẹ́wàá ní ọdún kan tí ń jẹ́ zaka tó kù torí pé òfin ọlọ́run ni pé wàá tó haqahu yawma hasadihi ẹ máa mẹ́tọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ wa every time tẹ̀ bá fi harvest. bàbá tó gbóṣù tó gbẹ́ méjì ní kórè èṣù tẹ̀wọ̀n káwọn àgbẹ̀ kan bẹ wọ́n ti mọ ìdúró gbìn lẹ́rùn wọ́n mọ ìdúró gbìn ní kíni. bàbá kórè oko lẹ́ẹ̀mejì ẹ̀mí ló ní ọ̀yọ́ zaka. bàbá ìṣẹ̀fẹ̀ nǹkan kan bẹ àwọn èso kan bẹ àwọn nǹkan kan bẹ wọn ní ọdún márùn-ún olùkú ọdún márùn-ún ní ó tó so ni mo fi ní o lè jẹ́ ẹ̀kan lọ́dún mẹ́wàá ó sì lè jẹ́ ẹ̀mẹ́wàá ní ọdún kan gbogbo tọ́ba jẹ́ zaka nǹkan kò yẹ̀wò mọ́ àsọ̀ ìjọ téèyàn bá ti ń kó iye ìgbà téèyàn bá ń kó rẹ̀ náà ni ọmọ ẹ̀yọ zaka lọ́wọ́. No. wàmà wàmà yàtúndú wàmà. Má bẹ̀rẹ̀ pé ẹ máa sọ ní láti máa fi ṣàdúrà ṣé kò túmọ̀ pé ṣé o kọ lọ́hùn àti kò túmọ̀ sí ìrìn ṣe ọgbẹ̀ lọ́lọ́ láti máa fi nǹkan mi. Àbẹ̀yàn bá mọ̀ lókun ẹ̀kọ́ ni, yá ló kọ àwọn ẹ̀dá ọlọ́run kan ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ǹjẹ́ lóníwèé kọ́dà bàbá wo bàbá gbogbo rẹ̀ magog báwọn ti pè magog yàjújú wa àwọn ẹ̀dá ọlọ́run kan ní ẹ̀ àwọn kan láìpẹ́ ọláwọn ṣe rìsáàjì àwọn part of ilẹ̀ China ọlọ́run ló fà sí àlọ́wọ́ àná torí pé bọ́lá ti júwe wọn pé wọ́n ní odi kan láàyè lórúkọ lẹ́yìn sọ́rọ́tò làǹbíyá yìí làbí sọ́rọ́tò káàdì. kankan náà ni kankan náà ni àbá ìyá jújú wọn máa ń gbé kankan náà ni wọn. àmọ́ ní kúkúrú ni pé kèso kọ́ lọ́wọ́ gbogbo ẹni máa ń pèrè ayá yóòdù yá máa dúdú àti tí ọba máa lóko ẹ̀gbọ́n ni o gbígbà tí èèyàn ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run àyùmọ̀ká ńláńlá lélẹ́yìn torí kèsè tó rújú ìtàn wọn ọlọ́run sọ̀tàn wọn pé àwọn ẹ̀dá kan báyìí ni wọ́n rí olórúkọ lẹ́yìn báyìí ló ṣe pẹ̀lú wọn yá dúdú wá ọmọ àti náà ẹ̀ẹ́dẹ́ bá nílò àjọ àyè má ti rú àjọ àbẹ̀wò ẹ̀kọ́ tí ẹni kéde òṣèlú lápọn kí ni òdiwọ̀n àti kí ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ẹ̀kọ́ sí i. Békẹ́lẹ̀. Ẹni Ọjọ́ mọ̀lẹ́bí yàn àbí. bí òkú bá kú ọjọ́ mùsùlùmí o àbọ̀jẹ́ kékeré àwọn ojúṣe kan bẹ àwọn ẹ̀tọ́ kan bẹ tó pa gbogbo wa pọ̀ èyí ò yẹ ká yẹn ká tó bọ́ síbi ètò ìpínyà mùsùlùmí lónìí eléyìí ìjọba ti wá tọ́lọ̀ bá ti mùsùlùmí nìkan lónìí àyè fún kíni àyè fún ẹni tí èsì ní. nínú tó pa gbogbo wa pọ̀ ní pé ní ká pé ẹ̀mí lọ gbogbo ẹ̀mí ọlọ́jọ́ jẹ́ bá anábọ̀ àmọ́sánmọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ ìdí ìtumọ̀ ẹ̀ ní pé ní èèyàn kú kéèyàn bá rẹ̀ ọlọ́jọ́ jẹ́ pé ńjọ́ tí wọ́n ń gbé òkú kan kọjá lọ ń gbòòrò màdínà anabi sọlọlọ asọlọ ọba anabi jẹrẹ tó kù ni wọ́n gbé bọ fakọọmọ anabi jẹrẹ méjì jẹ pé ah mi lọ bọ yìí kọ́dà àwọn èèyàn wá rò pa ànábì ọmọ ni wọ́n á sọ fún jọ́n pé inna janazatu yahudi inna janazatu yahudi ànábì àtẹ́fà à yé máa ń ṣe òkú yahudi mà ní. ànábì wa ń dá wọn lóhùn pé alaysat nafsa alaysat ṣèkéṣẹ́ mi ní bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣégeṣége mi. pé inú ẹ̀kọ́ tí islam kọ́ akọ́nà bí èsì mùsùlùmí ká bá wọn dáwọ́ ká fìhàn pé ká ẹ̀mí lọ́lọ́dún bá a mọ yìí pé ẹ̀mí bọ́ èyí wọn ò sí yàtọ̀ láàrin kẹ́ni láàrin mùsùlùmí àti nínú ẹ̀kọ́ nínú wọ̀ kọ́pà ọgbọ́n wa kò ní pé a kókó ọmọ nìyẹn lẹ̀ jẹ́ ọmọ wa fà ya tàbí kí ológbò ọmọ wa máa máa jẹrà ìgbòho yàrá ti bẹ́ẹ̀ wọ́n pè ọlọ́lẹ̀ ìlú sí wọn ọmọ ènìyàn gbogbo owó ti lè kọjẹ́ agbọ́dọ̀ bò ó ní àṣìyà ìyẹn ni pé ká gbé ká gbélé ká ṣe kí ni ká ṣe é sí èmi nìkan ká máa sùn gbogbo ẹ̀dá mi a máa ṣe kí ni ọ̀la máa sùn ọ̀lọ́jọ́ tó kú ló ń sùn. pa báyìí báyìí ẹ̀jẹ̀ wí ọ̀ọ́dá ọ̀ọ́dá ti jáde. ẹjọ́ tí bàbá mi ò gbé náà lè tọ́ lébi ọ̀rọ̀ bí ọ̀gbọ́n ọmọ àná tó kú gẹ́gẹ́ bá a ti mọ̀ pé bàbá rẹ̀ ṣe mùsùlùmí gbogbo bá lẹ́bi ti gbìyànjú tó ọlọ́run kọ́ pé ọgbà bá nẹ́bi sọ̀tún àwùsọ̀lẹ̀. ẹjọ́ tí àbútọ́ lébi fún àlíyò wá rìpọ́tù ọmọ rẹ̀ wọ́n wá rí kọ́ọ̀dù fún anabi sallallahu alayhi wa sallam òun náà ń sọ ń sọ pé ẹ̀pá ẹ̀pá ẹ̀ máa gbọ́ báyìí dàbí wọ́n ní sọ́fà lẹ́bi ìjọ náà pé inna amaka ash-shaykh ad-dall qad mat wà kan kú rẹ̀ tó ṣe wàhálà ṣe wàhálà lé lórí tọ́jú pé ojú ọ̀nà àmì lọ́wọ́ àmìnà àbúrò ìtọ́jú tó sọ sọ̀rọ̀ ó ti kú o ìnà àmàkà sheik àbúrò ọ̀nà kí là nàbì ní yọ̀nà nàbì ní kóm ya àlì kóm ya àlì wà wá rí àbáàkà kóm ya àlì wà wá rí àbí ǹdẹ lọ́ọ́ bu bàbá rẹ mọ́lẹ̀ lọ́ọ́ ṣe jẹ́ lọ́ọ́ wà sórí rẹ̀ èyí wọn lọ́jà mọ̀ pé ní àtòkù mùsùlùmí àtòkù kíni àtòkù tẹ̀lé ààbò wọn ní àṣírí àgbọ̀dọ̀ wa ọ̀pọ̀ ọmọ ènìyàn lóye táwọn yìí nàìjíríà yìí ẹ máa wà máa máa gbin wọn mú mọ́tò lọ́nà ẹ̀kọ́ ẹ̀sìn gbà mí wọ́n máa pẹ́ náà fún báyìí òkú èèyàn láì sòkú ẹran bá mi ṣe ní wà ní tù kọ́dà bí èèyàn bá wà láwùjọ tó lórí rẹ̀ kó dìde kí wọ́n rí ẹ̀kọ́ ìsìláàmù wọn lára rẹ̀ gba òkú èèyàn ìbílẹ̀ tí ajá wọn wá. ọwọ́ àpò àwọn tí ọjọ́ pé mùsùlùmí nìkan lọ́wọ́ á ní bẹ́ẹ̀ bá wa gbé yín náà fẹ́ díẹ̀ sí mùsùlùmí ọ̀sẹ̀ lọ́wọ́ ara ẹ̀ ní pé ní sọláàtò jánásà níjọ́ tí ànábì ní kí àjọ lọ kó bàbá rẹ̀ mọ́lẹ̀ ànábì òkè ọlọ tún un sí la ìrún sì ní ìtumọ̀ ẹ̀ làdúrà kí là ń ṣe lórí yàn gbogbo ẹni tí ọba gbà fọlọ́ ńlá tí ọ̀wá kẹ èèyàn gbọ́dọ̀ tó máa tóun tọrọ kẹ fún un òun gbẹ́rù ọ̀fẹ́ wà lókè tó wà láyé ìtumọ̀ lọ òun náà àì gbogbo tí lè kọ́ jẹ́ àìkírun sí ẹni tí èdè lò èdè ilé àjẹwà gbà ọ̀gáláìsì fìdáwù fìdáwù àti mùsùlùmí àti tòbìrì kò sí ìtọ́ba mu àmọ́ tẹ̀ wá burú lónìí débi pé àwọn kan ń pé àti wá gbọ́ wọ́n mọ̀ mọ̀ pé bàbá yìí kíní kan wọ́n ṣe fìdáwù rẹ̀ bí èsì mùsùlùmí gbà ní àwọn kó láṣẹ yìí ọ̀dà ọ̀dà dá o nínú ẹ̀tọ́ mùsùlùmí lélẹ́yìn ìjọba ni ọmọ pé àṣìpẹ́ rẹ̀ àṣàdúrà fún mùsùlùmí ni ó ní eléyìí. nínú ìdí ọjọ́ ti mùsùlùmí òun ni pé àákàn bo èrò yìí láti rí káságbẹ́ kótó ká sì gbé ìgbòho rẹ̀ àmọ́ mùsùlùmí ká tó ṣe bẹ́ẹ̀ kí láti wọ́n àwẹ̀ àwẹ̀ lásán a sì sìn nílànà kínní nílànà sunna ìdàgbàjọ Muhammad sọlọ lọ inú yìí tó tún jẹ ẹ̀tọ́ ti mùsùlùmí tí ọkàn ní kí èsì mùsùlùmí ọmọ kí a wá ṣètò bá ti kọ tó bá fi kalẹ̀ yà bọ wo ti délẹ̀ yìí Ọlọ́run ti sọ àwọn tó ń nǹkan rẹ o ìdàpọ̀ rẹ kí wọ́n gbàgbé o ẹ ẹ sọ níyàwó sọ olóògbé èyí lànà yìí gbogbo ìlú tó gbà àṣẹ ni ànábì sàásọ́là ní ìṣèlérí èdógún mùsùlùmí ìwọ mùsùlùmí náà má sì ràn má ràn jù lọ bí ogún kèfèrí torí náà àwọn eléyìí ni ẹ̀tọ́ tọ́jú pé mùsùlùmí nìkan ni olùdó ẹ̀ẹ́dẹ́gbẹ́ òṣìṣẹ́ ọmọ àwọn àti Aha lára tí ọgbọ́ sábẹ́ ẹnu ní káfíhàn pa mọ̀pẹ́mì kọ́ irú irú béèrè tẹ béèrè kọ́ jẹ́ mọ̀lẹ́bí àbọ̀jẹ́ ọ̀rẹ́ yẹn kọ̀dá ìfikálọ̀ kí àwọn èèyàn rẹ̀ kí wọ́n kú ọ̀rọ̀jú àmọ́ nù kú ọ̀rọ̀jú yìí èèyàn gbọ́dọ̀ sí kankan nù ta ní mùsùlùmí nìkan ló lè yé o màá ṣàdúrà fún ọlọ́run orí jọ <laughs> ẹ̀kú ọ̀rọ̀jú o ọlọ́wọ́ tọ́jú àwọn ọmọ rẹ o ọlọ́wọ́ tọ́jú àwọn aya rẹ o ọlọ́wọ́ rọ yín lójú o. ẹ̀rọ ìyọ́n ní kí lọ́kọ̀ kan ní inú tí ó sì dá ẹ̀rọ bá ti sọ pé pé ní mùsùlùmí lónìí kèfèrí lónìí ọ̀kan bẹ́ẹ̀ pé báwọn kèfèrí wọn ní ìwọ náà bá ti fún mùsùlùmí òun ní minute silence ẹlẹgbẹ ya ẹgbẹ ká ọsà wù èmi ní silence wọn á dìde wọn á dó gbá yìí èyí wòye ara ò ti ń ṣe fún mùsùlùmí ìtumọ̀ rẹ̀ mo ti wá gbé lẹ́kṣọ̀ kan rí tí wọ́n dá kọ ẹnìkan tó kú dmc ní kí a ṣe lẹ́kṣọ̀ wáàsì àmọ́ padà jẹ́wọ́ pé kò yé òun èyí wòye sáta ti wá o. yẹn nínú ohun tó ṣe kọ́mọ̀ náà sí ọ̀rọ̀ tó ó kù díẹ̀ káàtó náà nọ́mbà níkẹ́ lómi nísìnyí ẹ ṣàdúrà fún àgọ́dẹ́ ẹ ṣàdúrà fókù àgọ́dẹ́ ṣàdúrà lọ́kàn ní kúrú àlá kúrú àlá mẹ́ta èyí ń fún kò túmọ̀ pé ọlọ́wọ́ orí ni ọlọ́wọ́ kẹ̀ ànábì ní ẹgbẹ́ àlá ọmọ orí làwọn ọmọ àmúlò. اللهم اغفر له اللهم ارحمه اللهم كفيه من كون الثابت بالحياة الدنيا àmọ́ sàkọ́ káàmì yẹ káàmì ojú ní kúrò aláàmẹ́ta kúrò aláàmẹ́ta tó máa gbé yẹn sàgbà àsìkò kúrò aláàmẹ́ta tó máa gbé yẹn tó máa kọ́ lọ́wọ́ kẹ́ òkú lọ́wọ́ òkú olùkọ́ lọ́wọ́ kẹ́ òkú lọ́wọ́ ẹni tí a bá lójú máa ń bọ́ ní bíbí àná. ẹni máa ń bọ́ ní bíbí àti kí ni bá dé. bóyá bóyá jọ ní àjọṣepọ̀ ìṣúná láti wọlé wọlé ọ̀ àti ọ̀rọ̀ ọ̀rọ̀ kan pamọ́ pọ̀ láyé láti ní ìgbé ẹni tẹ́lẹ̀ yẹn ń kọ́ ọ̀rọ̀ pamọ́ pọ̀. ọ̀rọ̀ pamọ́ pọ̀. wọ̀nyí o máa ń tó fa ìjọ́rọ̀ wọn kátàkárì wọlé wọlé wọn. ọ̀mọ̀ nígbà jọ́ ń ṣe bísíǹnẹ̀sì ńkọ́. gbogbo nǹkan báwọn ìjìnlẹ̀ sí ẹgbọ́ ìṣẹ́niwó kẹtìrọ́ ní ẹ̀fọ́ ìnàbà àdọ̀gbọ́ ní èyí àríyìn àjọ wọlé wọlé bọ́n àti kẹfẹ́ bí bá jọ àwọn ọ̀nà tá a fi dá sẹ̀ríà fún yẹn pé n tó ń ṣe ọ̀dà wọn á ní hajiru yìí wá ṣe ń tá a máa lò indiscriminately ibi abájúri pé yóò ṣe kí ni yóò wúlò gbogbo àwọn sẹ́kùlù sáàmù ìṣẹ̀míyàwó bẹ́ẹ̀ yóò ṣe wọ́n wúlò pé kì í ṣe pé hajiru ibi hajiru ọba ti ṣe kí ni ìjọba tó gbogbo ẹ̀rí tẹ́ẹ̀rí lórí hajiru ibi ó ti wúlò lànà ìdíje lò sọ̀rọ̀ làwọn sọ̀rọ̀ làwọn. ànábì ní gbogbo madina ọdẹ yẹ sí èèyàn ara wọn ní súra wọn àbí yóò wúlò ń bẹ wọn níbi tí kú wà tí mánà àbá ti wà fún Islam àmọ́ wọn nìkan bẹ lágbo ni wọn nìkan náà ní ṣe ṣe gbogbo àwọn ará ilé ọkàn dàbí ẹ̀rọ báwọn lu kọ àwọn ìlú ajiru ọrin rẹ lọ sẹrí àlòtọ ọ̀rọ̀ ànábì sí àmọ́ kí wọn ní ká wo bóòlù ànábì ti lò ó kí ló dé dá ànábì fi lò ó méjì tó rí i pé ibi tí ó ti ṣe kíni tí ó ti mú ìfẹ́ kíta fẹ́ kọ́ bí wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ àlùmọ́ ló ní àgbẹ̀bárù ní kìí ṣe pé ajiru gan ẹ ṣe góòlù kìí ṣe kíni kìí ṣe bóun ni objective afẹ́ kó ṣe kíni àfi òṣìṣẹ́ kan ni kọ́mọ̀ pé ń tí òun ṣe bídíà tó òun ṣe yìí àdẹ́sẹ̀ míì náà kì í ṣe oníbídíà nìkan là á máa ṣe ájúrú kọ́dà bẹ́ẹ̀ ń jẹ́sẹ̀ náà bọ́sẹ̀sẹ̀ náà àwọn táwọn ẹbí ṣe ájúrú lákọ̀ọ́kọ́ bídíà kí wọ́n ṣe kí ni wọ́n ṣe wọn lóògùn wọn lọ jihadu èyí ṣe pé bídíà wọn ṣe ájúrú àá máa yọ láti ṣe kíni ni pé kìí ṣe pé afẹ́ ṣe ìtìláàfù rẹ̀ kìí ṣe pé afẹ́ ṣe kíni ìyẹn ni pé hajiru tí ọba di sọ èèyàn àgbọ́dọ̀ lò mẹyàn bá sí ẹni tó gbé ní ìdílé ìyọra wọn ní ìjọba bá ti bá a bá láti fi ní bá láti bá ti mọ so èyí ń àwọn àlùfáà ní àìlú hajiru ń bẹ̀ wọ́n afẹ́ ti gíní àti ìtìláàbù nù tàbí ibùkọ́ ọ̀hún mẹ́fẹ́ torí náà ó nù ọ̀gá wa àmọ́ èyí tí mo tún bẹ̀rẹ̀ fpac o èyíṣẹ́ni wo kẹ̀sí rán sọ̀nì ìgbà bá àdọ̀ lọ ní èsì tí ọba dáhùn lójú kí wọ́n máa wùjì ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ àríwọ̀n ọjọ́ ẹ̀yìn náà ní ìdẹ́lẹ̀ máa tọ́ dà pọ̀ ìyẹn lè bá bídí àti bísíǹnẹ́sì bó ti lè bá kéèké yìí ṣe kí ni bá kéèké yìí ṣe kí ni ọ̀gbọ́n wa rẹ̀. mọ́sálásí lọ́lọ́lá àbí kí ni ilé ọlọ́run gbogbo mọ́sálásí sẹ́gbẹ́ ìwọ̀n máa ìwọ̀n máa jù kan lọ mẹ́ náà ní ìlàdí ìwọ̀n máa jù kan lọ èyí wọn ẹnìkan lè wí o èyí wọn yan tí àìfìlàkà ètò yìí tàbá ní àfìlàkà ètò kí ni ìyàtọ̀ ọ̀run fẹ́yàn lọ kí màdínà àti ètò kí ní mọ́sálásí wáyà yìí ṣé òkú jẹ́ lékún ní àbọ̀ dínkù èyí wọn kò sí màjálù rẹ̀ láàfin fi ẹ̀ bọ́lọ̀mbá ti ní báyìí lórí orí bẹ́ẹ̀ lọ àìwá ẹ̀tẹ́ǹdì yìí lọ wù mí ànábì sọ̀rọ̀ sọ́lá mi ọ̀hún tí a bá kí mọ́sálásí mi ó ṣe déédéé one thousand ọ̀hún àwa lè jẹ́ bá kí mọ́ká ó ṣe déédéé one hundred thousand bàbá bẹ́ẹ̀ fi làákà ìwà ọ̀gá èsè àkọ́rọ̀ àkọ́jọ́ ajẹ́ two thousand gbogbo yóò làákà yìí ẹgbẹ́ one thousand jìnnà dídùn wà ó bẹ́ẹ̀ náà lọ́wọ́ àná ìwáyà àti mọ́júlù la sọ five hundred sọ̀la kò jù báwọn náà lọ gbogbo mọ́sálásí yòókù bákan náà ni wọ́n yí gbogbo ọlọ́lá ní ẹ̀ bá kí wọn jàmá yọgbà ládàá twenty seven àti twenty nine bọ́bá sì dáhùn rẹ̀ kí yọgbà ládàá yọkà àti kùbánirò àti mọ́sálásí yòókù ṣe lórí eléyìí náà báyà kì í yá àbáyé náà. kò sí mọ́sídù náà mo sọ fún yín lẹ́ẹ̀kan kò sí mọ́sálásí ń gbà máa ń gbà wọn náà nísìnyí làwọn ẹni sẹ́yìn àjọgbẹ́ ẹni máa lọ kí ilé pápá pápá ẹbí mo sọ bẹ́ẹ̀ àbí gẹ́gẹ́ bí irú àlèmọ́ mi náà kẹ̀síìrì ní masjidu juma níjọ́ tá a lẹ́lẹ̀ kírun bẹ́ẹ̀ ṣé masjidu bẹ́ẹ̀ lónìí masalasi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni masjidu gamama masalasi bẹ́ẹ̀ lónìí pàṣẹ masalasi gbogbo ayé àná mi nígbà tá a mẹ́jọ àgbàlọ̀ ń bẹ̀rẹ̀ láyé masalasi kan náà ni masalasi àná mi wọ́n ní àfàwọn tí wọ́n jìnà tí wọ́n jìnà sí masalasi ànábì bí àwọn tó wà níbi tá a fẹ́ ní kébìlà sẹ́yìn masjidu bàlẹ́ yìí àwọn ẹ̀yẹn ọbẹ̀ tó bí eight to ten kilometres síbi tí mọ́sálásí àlẹ́kùn wa èyí ò ní ó di bíkọ́ọ̀tì lágbègbè tó kí wákàtí márààrún kọ́ máa rìn láti rú bí lọ adéwọlé yọ kálùbá ọba tó ń ṣe náà gbogbo akáyílá ìwọ àwọn yóò ní wọn ní mọ́sálásí bọ̀ gbogbo àwọn tó súnmọ́ mọ́sálásí àlẹ́kùn sọ̀rọ̀ sọ́nà mọ́sálásí ni mọ́sálásí àlẹ́kùn yẹn ló ń sọ́nà lọ́wọ́ àríwọ̀ mọ́sídìí òkú bá ń dín mọ̀rọ̀ pàápàá bẹ́ẹ̀ béèrè òun ni pé anabi sọlọ sọlọ ló fẹ́ sí bí ká lè sọ pé bẹ́ẹ̀ bá lọ mọ́sálásí òkú bá tí ó sì yàn láfíà ń bẹ́ẹ̀ ládàtọ́ lọ́wọ́ fún òṣèlédè gbígbà tó ń mọ ló ń bẹ mọ hadith àtẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn bá lọ ẹ̀mọ́ntàkọ́ ààrùn ah, ìbẹ́yìí ẹ̀yọ́ bá sálùwàlá nílé rẹ̀ kó tó jáde tọ́wọ́ ajáde tọ́lọ mọ́tàláṣí kùbá tó sì yẹn láfíà ń bẹ́ ànábi lọ́wọ́ fún ní ládàá kínní ládàá ọ̀mọ́ra èyí ń náà fẹsẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ mọ́tàláṣí kùbá lè yóò fẹsẹ̀ nílẹ̀ sí àlẹ́ ẹ̀sẹ̀ǹdì òun náà lọ mọ́tàláṣí mi gbogbo àwọn kábà ọ̀rọ̀ làákà ìkọ ọ̀rọ̀ nẹ́sù هذا والله اعلم وصلى الله على نبينا محمد واله وصحبه وسلم